إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلينا حلقة الثالثة والعشرون هنا إلا كتاليني وقم إجوكو إلا كتاليني وقم لوري ترى الأصول الثلاثة وأدلتها لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله نبي تيابات ندي ونانيا ونبي الشهادتان يعني في نبي الأصل الثاني في شيخ الدين معرفة الدين بالأدلة كيوم يعني يلي سنتين بانشي سنتين بانشي نيس كيوم ما شكله إري يعني. anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá fi ẹ̀sìn ránṣẹ́ wá kò sì rán lásán kódà ó fi ẹ̀rí lé anabi sallallahu alayhi wa sallam náà ní ọwọ́ bí kò máa fi tọ́ àlè ọmọ yìí sí ọ̀nà gbọ́dọ̀ tí wọ́n bá fẹ́ ṣe tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ rí nínú alukur'an àbí ó gbọ́dọ̀ rí nínú hadithi anabi sallallahu alayhi wa sallam irú ẹni yìí òun ni èèyàn gbà pé ọmọ ti ń ṣe nínú ẹ̀sìn ṣé kìtìwá dákọ ikú ìsìlámù yìí wípé ó ní àwọn ológun márùn ológun márùn yẹn òun náà ni wọn bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wá àti wọn bẹ̀rẹ̀ níbi ẹ̀rí dalilu shahadati ẹ̀rí eh, shahadati an la ilaha illallah àti wọn káyà alákọ̀ọ́kọ́ tí sheikh mú wa àti ìtumọ̀ tí ń jẹ́ la ilaha illallah ipò wọn náà ni pé kò ní sí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn kò sí nǹkankan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi Allah. bí وابر a وني وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعل كلمة باقية في عقبه لعلهم يرجعون وقوله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا فقولوا اشهدوا بأننا مسلمون شيخني وتفسيرها إتما قلون لا إله إلا الله الله يتالفون الله يوضحها تجيكي إتما لا إله إلا الله كن يجو لقد كن يجو samsam kò yanjú gidi gan sí wa tó jẹ ká gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí òun náà ni qawluhu ta'ala tábàlọ́ lè wo àyà ọlọ́run ọba tí ṣe kò fẹ́ kó tì yìí ìtumọ̀ tí ń jẹ́ la ilaha illallah yóò yí wa ń bẹ̀. wọ́n ní wa idh qala ibrahim li abi olúwa nígbà tí anabi ibrahim tó ń sọ fún bàbá rẹ̀ wa qawmihi àtàwọn ìjọ rẹ̀ àwọn aráàlú rẹ̀ ipe innani bara'un mimma ta'budun ipe mi o mo yọwọ́ yẹsẹ̀ mo takété sí yányá mimma ta'budun níbi nǹkan tẹ́ ń sìn yìí èmi ò ní bá yín sìn ẹ̀rí pété bá wo àyà yìí innani barahun mimma ta'budun mo yọwọ́ yányá níbi ń tẹ̀ ń ṣe ìtumọ̀ rẹ̀ ni pé la ilaha la ilaha yẹn ni pé ó ṣe náfúyò ó tako gbogbo tí àwọn èèyàn tí wọ́n ń pè lọ́lọ́run ó tako gbogbo tí àwọn ènìyàn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ó tako gbogbo tí àwọn èèyàn lọ lè ń ké bá tí wọ́n ń sọ pé òun ni kó fáwọn ní ọmọ kó fáwọn ní àlàáfíà kó fáwọn ní arúzìkì kó máa ṣọ́ àwọn ọ̀tàkù wọn ó wá ní illa allazi fatarani ẹni tí màá máa sìn òun náà lẹni tó dá mi ẹni tí ó ṣe ìsìbáàtù nù illa allazi fatarani àfẹni tí ó dá mi yẹn ni pé ó ṣe ìsìbáàtù al-ibada fún ọlọ́run ó ṣe ìsìbáàtù al fún ọlọ́run ọba láyìn ìgbà tó ṣe náfúyò gbogbo tí ń jẹ́ ìbádà kù ní gbogbo tí ń kì í sọlọ́run náà ni sheikh fi ní ẹ́rìpẹ̀sà bá wọ àyà yìí a rí i pé ó jẹ́ ọ̀rọ̀ tó yanjú tí ń jẹ́ la ilaha illallah ó yanjú ìtumọ̀ la ilaha illallah yẹn ni pé la ilaha minala ma'abuda bi haqqin wọ́n tún ṣe illallah bi fatarani mana illallah fa innahu sayahdin òun náà ọlọ́wọ́n báyìí náà ni yóò máa fi mí mọ́nà olúwa وجعلها كلمة باقية في fi aqabih olúwa ní gbólóhùn yìí àwa sọ ọ́ di nǹkan tó ṣe pé ó padà ṣẹ́kù láàrin àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ gbólóhùn yìí padà ń ṣẹ́ láàrin wọn bó ṣe dúró tó ní pé òun ò ní ṣe nǹkan míì òun ò ní bá wọn bọ òòṣà táwọn èèyàn ń bọ̀ òun ò ní bá wọn ṣe ẹbọ táwọn èèyàn ń ṣe ìpè ọlọ́wọ́n bá nìkan náà ló wọ́n máa sìn ọ̀rọ̀ yìí sì padà wá di ní tí ó jẹ́ ní tó ṣẹ́kù láéláé tí ń bẹ lọ́dọ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ sọ́ọ́rì pé lára àwọn àrọ́mọdọ́mọ anabi sallallahu alayhi wa sallam àrọ́mọdọ́ ibrahim alayhi salam náà ni anabi sallallahu alayhi wa sallam náà torí pé kí ni anabi ismail látara ọmọ anabi ibrahim ni so eléyìí ó túmọ̀ sí pé eléyìí gbólóhùn yìí ó jẹ́ gbólóhùn tó padà wà lọ títí láéláé gẹ́gẹ́ bí alẹ́ Ibrahim ṣe dúró tì la'allahum yarji'un káwọn èèyàn kan bá lè jẹun tí ó ṣẹ̀rí kò níbi ìṣẹ̀bọ pẹ̀lú ọlọ́run ọba níbi ṣe kan wọ́n dọ̀dọ̀ hafi rahimahullah tí wọ́n fẹ́ ká gbọ́ yé níbi àyà yìí tí wọ́n fi sọ pé òun gangan ni yóò ṣàlàyé ìtumọ̀ la ilaha illallah òun náà ni innani bara'un mimma ta'budun àti illa alladhi fatarani tó ń súnmọ́ la ilaha شغتم ويموه وني وقوله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعد أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا فقولوا اشهدوا بأننا muslimun ọ̀rọ̀ míì tí wọ́n tó mú wá ẹ̀rí míì tó mú wá nínú alukur'an òun náà ni wọ́n sọ pé ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam bí kò pe àwọn yahudi àtàwọn nasara qul ya ahlal kitab pè wọ́n ila kalimati ta'alaw wípé ẹ wá ẹ pàdé ẹ jọ sọ̀rọ̀ ila kalimatin ká jọ gbólóhùn kan sawa'in baynana wa baynakum tó ṣe pé àwa gan àtẹ̀yìn náà ọ̀rọ̀ yẹn bákan kan náà ló lọ́dọ̀ wa a látakò lórí ẹ̀ ẹnu wa kú ẹnu wa papọ̀ lórí ẹ̀ kí ni nǹkan náà Allah wọn ní pé a gbọ́dọ̀ sin àyàfi Allah gbólóhùn yìí ọlọ́run bá ń sọ pé kánábí ó pè kó ṣàlàyé fún wọn ìyẹn ni pé tí ànábì sallallahu alaihi ti ń ṣe lálàyé gbólóhùn la ilaha tí ọ wà nínú gbogbo àwọn tí ọlọ́wọ́n bá fún ní tíra ìbẹ̀nu tíra wọn bẹ́ẹ̀ yẹn ni pé alla na'buda Allah a gbọ́dọ̀ kankan mi so eléyìí náà túmọ̀ sí la ilaha illa Allah ó ní wala a gbọ́dọ̀ mú ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba o bẹ́ẹ̀ náà ṣe lẹ́yìn yahudi ẹ̀yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ gánà ló ṣe lọ́dọ̀ àwa mùsùlùmí kọ́dà kẹ́tù ṣe bẹ́ẹ̀ lásán wala yattakhidhu ba'duna ba'dan arbaban min dunillah ẹnìkan gbọ́dọ̀ sọ ẹnìkan dọ́lọ́run ẹnìkan gbọ́dọ̀ sọ́ra rẹ̀ di ọlọ́run tí àwọn èèyàn máa sìn kẹ́nìkan wá mú ẹnìkan lẹ́rú tí ò ní jẹ́ kán jẹ́ ẹrú ọlọ́run ọba má tó nìkan máa wá jẹ́ ẹrú tiẹ̀ tó nìkan máa gbé ìjọsìn ọlọ́run ọba fún ọ á olúwa ní eléyìí kò sí bẹ́ẹ̀ nínú àṣetí mi ọlọ́run ọba pààyàn kọ́dà mo ṣọ yín lára ń bẹ̀ níbi kẹ́ ẹ̀ jìnnà sí bó ṣe lè kọ́ mà. ẹ àyè gẹ́tà nàbì sallallahu alaihi wasallam tí ń karú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé ẹnìkan gbọ́dọ̀ mú ẹnìkan lọ́lọ́run ànábì máa fi rinlẹ̀ fáwọn yahudi ike ẹ̀mọ̀ pẹ́yìn padà wá ẹ padà yá pa tọ́lọ́run tú àṣírí wọn ní wọ́n mú àwọn àáfàá wọn àwọn tó ń jẹ́ àwọn olùmọ̀ láàrin wọn àwọn ẹlẹ́sìn láàrin wọn àrùbá bá mi ń dúró nílá àwọn aṣáájú wọn wọ́n padà wá sọ́wọ́n dọ́lọ́run o wọ́n sọ́wọ́n dọ́lọ́run wọn ò sin lọ́run mọ́ nìdú nílá wọn ò sin lọ́run mọ́ àwọn ara wọn ni wọ́n padà wá ń sìn wọ́n ń sin àwọn àáfàá chọ́ọ̀chì wọn wọ́n ń sin àwọn àáfàá yahudi wọ́n ń sìn wọn wọ́n ń pè wọn ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún wọn níjọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí tí àdéhìí tóun ṣe ẹ̀sìn yahudi rí kó tó di kóṣe islam ìjọ tó gbọ́ ayé yìí lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah a ó sọ fún anabi pé ma kunna na'buduhum pé àwọn yìí sìn wọ́n o a sìn wọ́n o ọ̀rọ̀ yẹn kò yé ó rò kódùgbà tí yẹn bá ń forí kalẹ̀ fún yẹn tí yẹn ń sìn yàn tí yẹn sọ pé lágbájá ìwọ ni ń sìn náà ló jọ jẹ́ pé yẹn ń sìn yàn anabi wájú kó yé pé kì í ṣe yẹn níjà arbab yìí kí wọn forí kalẹ̀ kí wọn sọ pé ń sin yàn kọ́ anabi wa ní tẹ́ bá ti rí ẹnìkan anabi wa jẹ́ ń sọ̀rọ̀ tí ó fi yí ọ ìpè alaysu ìdá alaysu ìdá haramallahu alaykum shay'an yuhalliluna fatahilluna oníṣẹ́ báwọn afáyín àwọn aṣáájú yín níbi ẹ̀sìn tí ọlọ́run bá ní kíní yé wọ̀ ni táwọn afáyín bá ní ẹ̀tọ́ ni ṣẹ́yìn náà máa ń gbà pẹ́tọ̀ ni abẹ́ gbà pẹ́tọ̀ ni àdéyìí ni bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń gbà bẹ́ẹ̀ anábì tún ní alaysu idha ahalla Allahu lakum shay'an fa harramahu alaykum atuharrimuna ó tún ní bẹ́ẹ̀ ní bala anábì ní kọ́lá tọ́lọ́ bá ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ fún yín pé ẹ máa ṣe táwọn àfáàyín àwọn àfáàyín nínú chọ́ọ̀chì yín nínú nínú sinagogo yín tán bá ń sọ fún yín wípé ẹ gbọ́dọ̀ ṣe é má ṣe é máa ń ṣe nǹkan tó yẹ pé nǹkan èèwọ̀ ni tán bá ní ẹ máa ṣe ẹ̀yìn ṣe abẹ́ ṣe ah wọn làwọn máa ń ṣe o anabi ní fatilka ibadatukum iyyahum tí ń jẹ́ pé ń sìn wọn ya an nìyẹn níbi irú mi ní fatilka ibadatuhum tí ń jẹ́ pé ń sìn wọn gan-an sọ nìyẹn ni pé nǹkan tó lọ́n bá látara ni ti sọ ẹnìyẹn mọ̀ ti dán ọlọ́run ọba la ilaha illallah a ní bùkátà sí kálọ̀ wo ẹ̀mí wa wọ́n ní wa a sí wo iṣẹ́ wa sẹ́ẹ̀ ká wo àwọn ìgbésẹ̀ wa níbi ẹ̀sìn ká wo ipò tá à ń àwọn èèyàn sí tò wọn a máa pàṣẹ dáadáa ní nǹkan tọ́lọ́ ní ká máa ṣe wọ́n sì lọ́ọ́ dáa ti yé tó ti mà tó ti rí ẹ̀rí fún yóò sún gbọ́ àfàbí àfà kan lọ dáa ní tí wọ́n ti mọ̀ pé kò dáa wọn náà wà wọ́n pé àmọ̀ ah, ṣe náà ni tí o gbà táfà wọn ti ní ọ̀dà tó yẹ pé ó sì yí ọ pé àfà yìí kò sẹ́ẹ̀rì níbi nǹkan tí ń sọ torí eléyìí èèyàn aṣọ nìyẹn dán ọlọ́wọ́n bá kékeré nù ìyẹn ń ṣe wọn náà ń pè ní ṣíríkù tọ́à ṣíríkù ọ̀tọ́à náà ni wàlá yattakhidhu ba'duna ba'dan arbaban min dunillah a gbọ́dọ̀ múra wa lọ́lọ́run ní ká múra wa lọ́lọ́run tí olúwa bá ní ìwọ̀lélé yìí o ìwọ̀lélé yìí irú eléyìí náà lẹ́fì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń jẹ́ àwọn oníṣúfì yẹn gbogbo ń tọ́lọ́ wọn bá ní ọ̀dà wàláì láwọn sì máa wọ́n sì máa ṣe pé ẹ máa ṣe ẹ máa dá wọn lóhùn àwọn tí ń tẹ̀lé wọn lóhùn sì máa bá a lọ ó sì máa ṣe lọ torí pé kíni tí ń jẹ́ ìpínlẹ̀ súfì òun náà ni kó rí bí òkú lọ́dọ̀ ẹni tí bá ń jẹ́ ṣéèkù rẹ̀ wàkúńkà mẹ́yẹ̀tín wala tudabbir kó rí bí òkú ọ̀gbọ́dọ̀ lóun ní ìrònú kankan ẹ̀wọ̀n ibrahim niyas ló ń bẹ̀ nítorí àti ń jẹ́ rú ẹ̀hẹ́dẹ̀b rú ó al'adab ibrahim niyas ni wà kún kàmá yìí kìn ni fatlub murabbiyan khabiran nasi irfanin nasi han kamila irfan ó ní kọ́ wá ó ní kọ́ wá ẹnìkan tó pé òun ni ó jẹ́ múri tí ó jẹ́ murabbi fún ni ó jẹ́ ṣéèkù fún ọ tó jura rẹ sí malik nafsaka wala tudabbir jura rẹ fún má lo ní rori kankan tó ti gbéra rẹ sọ wà kún kàmá yìí kìn kọ́ wá subhanallah ẹ̀wù ṣé ẹ̀sìn eléyìí àbí ẹ̀sìn àbí ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n ní pé ìmú ẹnì míì kún ọlọ́run ànábì ń jókòó ń yí àwọn yahudi àwọn nàfọ́lá pé ntọ́lọ́mọ ni ọ̀dà léyìí o kí wá ṣe àwọn yahudi àti nàfọ́lá náà ń ṣe yìí mùsùlùmí náà ń ṣe léyìí ló kọ ẹ̀sìn tó láwọn ní mùrídé wọn láwọn ní mùrídá tí wọn ó sì mọ ní pé ẹni táwọn ń tẹ̀lé ni tó bá sọ fún wọn pé ń tiẹ̀ ṣe nínú ẹ̀sìn ni kọ́dà ẹlòmíràn sọ fáwọn ọmọ rẹ̀ wí kọ́ mọ́ kírun àwọn náà sì ní kírun mọ́ subhanallah alazim lórúkọ ẹsẹ̀ wọ́n sọ láwọn ṣe láwọn náà ni wọ́n láwọn ní nǹkan kan táwọn ń tà tó pé nǹkan yẹn yóò gbé ìrun irú eléyìí ìyẹn ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara pé ṣé kò tọ́ à ọlọ́run ọba ní ìṣẹ́bí eléyìí ó ti yé yín wọn láyé tẹ́kẹ̀dù báyìdùnà báyìdùn arbaba min dunillah nípa ìfibí tó wà lọ́dọ̀ tiwa náà ni ẹ̀yin yahudi ó wà lọ́dọ̀ tiwa náà ẹ̀yin nasara bó ṣe wà lọ́dọ̀ tí wọ́n ní fa in tawallaw táwọn yẹn bá wá gbẹ́rùngbọ́n rí tó láwọn ò ní gbà ipa àwọn sá máa mú ẹlòmíì kún ọlọ́run ọba náà ni àwọn máa gbé ẹ̀tọ́ ọlọ́run fún ẹlòmínà ni fakulu shahadu bi anna muslimun ẹ̀yẹ yà sọ fún ọ pé mùsùlùmí gidi làwọn fẹ́ jẹ́ o mùsùlùmí gidi làwọn fẹ́ jẹ́ àwọn fẹ́ jẹ́ sufi àfẹ́ jẹ́ ogun táwọn èèyàn ń jẹ́ kiri sàlàfíyà làfẹ́ jẹ́ o àwọn fẹ́ jẹ́ lẹ́gbẹ́ o tó lẹ́gbẹ́ náà máa ń pàṣẹ ń tọ́lọ̀ wọn bò sí ó sì ní pé wọ́n máa ṣe àmì ó ṣe máa ṣe tí bí wọn mú sófin ló kéré bọ nínú tọríkọ ni àbí nínú ẹgbẹ́ kan tẹ ẹgbẹ́ tẹ ọmọ pé ẹlẹ ń ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ẹsìn ẹ ní dáhùn àbí súnà náà ń ṣe bí dáhùn wọn ṣe àwọn náà ni wọn fa ṣòkòtò kalẹ̀ àwọn náà wọn tó fa sókè ńjọ mi àwọn náà ni wọn fa arúgbó nínú àwọn náà wọn tó fa sókè ńjọ mi àwọn náà ni wọn lo ìjáàbù tí ò ní tókè tí ò ní tólẹ̀ àwọn náà ni wọn mọ kúnlẹ̀ kí wọn mọ sógbó ẹ ọpọ láàrin súnà so wọn mọ ọmọ pàgbà kò ní bídà wọ́n sì máa lọ lè sọ pé àwọn ò fojú jọ oníbídà wọ́n máa kó àgbákò bó onísúnà ni mo fẹ́ wí wọ́n máa kó ìbá lórúkọ jẹ́ ni wọ́n máa ṣèfẹ́ tó bá jẹ́ onísúnà gidi so bẹ́ẹ̀ sì ni wọn ò sì ní gbórí jáde ipò oníbídà làwọn tó fi rí i pé oníbídà ni àwọn yóò máa wọ pé àṣebára yín náà lélẹ́yìí àṣebára yín náà làwọn eléyìí sọ gbúrú eléyìí tí a gbọ́dọ̀ kí ìṣègbè mi ẹgbẹ́kẹ́gbẹ́ oríṣiríṣiríṣi tó yà kálákálákálákálákálá kiri nínú ìsìláàmù lónìí ní nàìjíríà yìí tó tó tako intanẹti ọ̀sọ́lọ̀ ń gbé wa náà làwọn ń gbé kí ìròrí mọ́sọ̀rọ̀ àkídà náà làwọn ń gbé kí ìròrí kásálọ̀ lè dédé ìjọba náà làwọn ń gbé kí ìròrí kálọ̀ lè sòṣèlú náà làwọn ń gbé kí gbogbo eléyìí kò sí nínú làwọn tí anẹti ọ̀sọ́lọ̀ ń gbé wa bẹ́ẹ̀ nípa anẹti ọ̀sọ́lọ̀ ń ṣe dáwà àwọn kan tó kọ́ mufto òun so ó ní wọn dáwà tó bá ti di pé kì í ṣe kọ́rọ̀ ẹbọ làkọ́kọ́ kì í ṣe kọ́rọ̀ àkídà làkọ́kọ́ lọ́dọ̀ tiwa ẹ kíyèsí ń tọ̀hún ìlànà abú náà lọ fẹ́ rìn ó ní kí ọmọ lọ lè ṣe mítínì kọ̀kọ̀ mítínì òru lórúkọ kí ni lórúkọ ẹ̀sìn ẹ rántí ọ̀rọ̀ Umar ibn Abdul Aziz ni fún ní idha ra'aytum muslimun yatanajawna duna idha ra'aytum musliman aw muslimun idha ra'aytum muslimin yatanajaw duna 'amatal muslimin 'ala umuri dinihim fa'lam annahum 'ala tahsis ad-dalalah pété àwọn mùsùlùmí kan tó ṣe pé wọn lọ lè kóra wọn jọ tètè ìkóra wọn jọ yìí duna 'amatal muslimin wọn ò jẹ́ kí gbogbo àwọn mùsùlùmí yòókù ọgbọ́ tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n lọ lè ń yọ́ sí ní kọ̀lọ̀kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ lọ lè mọ̀ pé fáìlẹ́m anahun ẹlẹ́ta sísì dọ̀lára wọ́n fẹ́ dá àánú lẹ́nu àánú náà fẹ́ dá àlẹ́ sí orílẹ̀ ayé kì í ṣe pé ẹ̀sìn kì í ṣe súnà nẹ́sọ̀ sọ́lá máa ti lọ́lẹ̀ súnà nẹ́bí ò ní kọ̀kọ̀ súnà nẹ́bí ò ní àṣírí tẹ́ni kì í gbọ́ tẹ́ni kan wà dún gangan tẹ́ máa ti bẹ́ẹ̀ pé ẹ fẹ́ gba agọ́ ẹ fẹ́ gba ìjọba lọ́wọ́ ìjọba súnà nẹ́sọ̀ sọ́lá mọ̀ kì í ṣerú eléyìí ṣùgbọ́n àwọn kan yìí náà ni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pọ́n ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n kan náà gbàtí ṣéèkì ní fáìlẹ̀ fáṣì fàkúlù aṣèhàdù bí anna mùsùlùmí bí kò yíwọn kí mùsùlùmí gidi làwa o mùsùlùmí tí ó tẹ̀lé ní china sọ̀rọ̀ sọ́lá ń gbé wa lódìdí náà làwa fẹ́ ṣe. àwo rántí àwa ìròrí ẹni kankan káàkiri àwa ìròrí hasan banaki àwa ìròrí sẹ́yìn kúrúbù káàkiri bákan náà àwa ìròrí hasan eh, kandalawi káàkiri ìyá kandalawi ọ̀rọ̀ ilé má yí àwọn ẹbí ṣe ń sọ ìtumọ̀ rẹ̀ ni pé àwa ìròrí hasan banna ìròrí sẹ́yìn kútùbù àwọn náà ni àwọn ikhwanu muslimun àwọn náà ni àwọn àwọn àwọn àwọn tàdọ́múnú àwọn tàáwúnú àwọn tmc a nídìí wọn àti gbogbo àwọn báwọn awo nídìí àwọn ìròrí yẹn àwọn ìròrí kandalawi òun náà ni ìròrí tablighi a nídìí rẹ bi annana muslimun eh, aṣèré bi annana muslimun mùsùlùmí tí ó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam tí ó máa kọ́ sí àwọn sàhábà anabi sallallahu alaihi wasallam àti jẹlẹlẹ yìí o tọ sheikh tó ń bá ọ̀rọ̀ lọ síwájú wọn ni wà dalilu shahadati anna muhammad rasulullah ṣe àpé ṣahadatu àtàwọn ní ṣahadatan ẹ̀yọ̀ kan ní jẹ́ òun náà ni eh, arúkùnù awwal ó jẹ́ igun àkọ́kọ́ nínú Islam ẹ̀yọ̀ kan wá ni àmọ́ ẹ̀yà méjì lọ ọ̀pẹ̀ kásánà méjì ọ̀pẹ̀ ní la ilaha illallah ẹlẹ́kejì ní ṣahadatu anna muhammadan rasulullah ṣéfù ní ẹ̀rí tiẹ̀ qawluhu ta'ala olùwọ́ba lọ sọ pé laqad ja'akum من أنف لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رفوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شيخ المدي هنا بالمؤمنين رهوف رحيم ṣéèkì ní ẹ̀rí tó wà fún ìjẹ́rìí pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni wọ́n ní òun náà ní àyà quran tó sọ ní suratul tawba tó ní laqad ja'akum dájúdájú ó ti dé wá báyìí rasulun òjíṣẹ́ kan min anfusikum tó ṣe pé ara yín náà ni ènìyàn bíi tiyín náà ni kò kí ń ṣe àlùjànnú ẹni tó mọ̀rọ̀ sọ tí ó sọ lásán yẹn ju bíi tiyín náà ni kì í ṣe ẹni tí ẹ máa sọ̀rọ̀ tí ẹni gbọ́ nǹkan tí ń sọ min anfusikum ara yín náà ni èyàn bíi ti yín náà ni èyàn tó ṣe pọ́ ń jẹun bíi ti yín náà ni oorun ìbí ti yín náà ni ọfẹ́ ìyàwó gẹ́gẹ́ bí èyí náà ṣe fẹ́ náà ni kì í ṣe kí bóyá ó yàtọ̀ sí yín bí bá ṣe pé bóyá ọlọ́run bá kàn fún ní wáhì wáhì nìkan ni ànábì sallallahu alaihi ti yàtọ̀ sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ni ọlọ́run bá ní pé inú Qur'an wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha lùwà ní ànábì sọ̀rọ̀ sọ́lọ́m yìí òun ò ń ṣe ní tó ipò mọ́ ń fìfẹ́ ẹnu sọ̀rọ̀ tí ìbá ṣe pé bóyá wáṣíùn ọlọ́run bá máa ránṣẹ́ sí yóò ṣà tó ipò wáṣí yóò ṣà wá yìí ọlọ́run bó fi ránṣẹ́ sí dìtọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀yá mo fún wọn eléyìí ni kò sọ fún wọn eléyìí ni kò ṣe ní àlàyé fún wọn. nǹkan sọ̀rọ̀ sọ́lọ́m fi yàtọ̀ síwájú o kọ́lá nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́m àmọ́ ìjọ ẹgbẹ́ bá náà ṣe jẹ́ eléyìí ló fà nígbà tí ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́m tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà àwọn kẹfìrí wọn kàrà láàmú ẹyọ ń jẹun faqalu ma li hadha ar-rasul ya'kulu at-ta'ama wa yamshi fil aswaq lawla unzila alayhi malakun wa yakunu ma'ahu dhahira wọn ni àá ah, wọn sọ pé ànábì ni ọ tamshi fil aswaq ta'kulu at-ta'am ó ń jẹun òun láàrin ìjà káàkiri àá ah, tó bá kọ báwọn pa ànábì ni ọ ni kí ló dé pọ́lọ́ ọ̀sùn màláìkà fún ọ kó ikú màláìkà yẹn ní ọmọ ẹ̀hán lọ́nà ọwọ́sọ ogun tó ń ṣe àà ah, àníbi sọ fún ọ pé innama ana basharun mislukum ìyẹn bíi tí ń lèmi náà jẹ́ yuha ilayya àmọ́ tí mo kàn fi yàtọ̀ wọ́n yẹn ni pé ọlọ́wọ́n ọba ó ń fún mi ní wáyé ìmọ̀ màláíkà Jibril sí mi yóò máa sọ àwọn nǹkan tí wọ́n fẹ́ kí n ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn sí yín fún yín eléyìí náà ni ìṣesí bá ní sọ̀rọ̀ sọ́lá mo ṣe jẹ́ náà lọ́n fi ní pé laqad ja'akum rasulun min anfusikum ara yín náà ni àmọ́ ohun tó kàn fi yàtọ̀ ìṣesí ànábì ọlọ́run bá wá ya fọ́tò rẹ̀ fún wa bí a ṣe gbọ́dọ̀ mọ̀ jáfùmọ̀ pé á ah, dájúdájú òun ni ẹni tí ọlọ́run bá rán fi wà ipò tí a gbọ́dọ̀ tó anabi sallallahu alaihi wasallam sí nínú ẹ̀sìn náà lélẹ́yìn ní azizun alayhi ma anitun ìmọ̀ ń ṣòro fún ìmọ̀ ń ní lára gbogbo nǹkan tó bá lè jẹ́ ìnira fún yín gbogbo nǹkan tó bá jẹ́ wàhálà fún yín wàhálà ni máa ń jẹ́ fóun náà kì í fẹ́ wàhálà fún wa rárá wọn náà rí báyìí ọ̀rá nàbì tá a bá ń sọ fún ọ pé kò tẹ̀lé gbogbo àwọn bàbá tó ń tẹ̀lé káàkiri yìí àwọn tó máa fara níyìn ni ẹ̀yin lẹ́mọ̀ lọ lè dá díyá fún wọn ẹ̀yin lẹ́ ń bọ́ wọn kọ́lẹ̀ tó máa bọ́ wọn ẹ máa fún wọn ní nǹkan ní ìfún ọmọ yẹ̀yẹ́ ni torí pé kíni tí yẹn máa ń fún yẹn ní nǹkan yẹn máa ń níyì yẹn máa ń fún yẹn ní fún pé mo pàtàkì lọ́dọ̀ rẹ ni ẹlò ẹlà ìlàkà ìlọlọ àgbákò ń bẹ níbi tasawuf àdé àbẹ̀wò mẹ́mbẹ̀ tó lágbára níbi sufi níbi ìmúnisìn ẹ̀sìn ìmúnisìn ìmúnilẹ́rú ẹ̀sìn sufi ni tìbí tí yẹn bá fẹ́ fún yẹn ní nǹkan àwọn tó ń fún yẹn ní nǹkan ó ń fún ní fún pé èèyàn pàtàkì ni mí àwọn tẹ bá wo ọ̀dọ̀ àwọn ẹni wọ̀nyí yìí àwọn bàbá tẹ́ ń tẹ̀lé kí àwọn ṣéhù tẹ́ ń tẹ̀lé kí àwọn mọ̀rọ́bí tẹ́ ń tẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn mọ̀rọ́bí tẹ́ ń pè wọn káàkiri yìí tẹ́ ń bá ń láwọn tẹ́ bá lẹ́fẹ́ fún wọn ní nǹkan ẹ̀ tún wá fún wọn ní mutazallilan lẹ́ni tí ó yẹpẹrẹ ọ́ yẹpẹrẹ ara rẹ fún òun ló tún wá tó pàtàkì wọn lọ àlùbáríkà lọ àlùbáríkà kí òun ní ń ta àlùbáríkà ni sóhun ní ń pin ni sọ́dọ̀ rẹ̀ làlùbáríkà wà ní sórí eléyìí náà ni mùsùlùmí gbọdọ̀ mà wípé ànábì sallallahu alaihi wasallam òun lọ́lọ́run ọba pè ní azizun alayhi náà àníntò tó bá ti jẹ́ ìṣòro fún yín ànábì ìmọ̀ ní òun náà lálẹ́ ànábì ò wá wà láfàlẹ́ òun mọ̀ yìí ànábì ò wá ìṣòro fàlẹ́ òun mọ̀ yìí gbogbo ọ̀nà tó lè jẹ́ ìṣòro ànábì sallallahu anabi sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ bá lálẹ́ fún wa wọ́n máa yá mi ọ̀ọ́yà àtẹ̀lé ìlànà náà kò jìnnà sí gbogbo àwọn ìlànà kí lànà tó ń tọ̀ kí ọlọ́wọ́ bá ní harisun alaykum òun ni máa ń ṣojú kòkòrò orí fún yín o orí náà lànà sọ̀sọ́lọ́ máa ń wá fún gbogbo ayáyá kò sẹ́nìkan tí ń jẹ́ mùsùlùmí tí olóhùn fẹ́ jẹ́ mùsùlùmí tó wọ́n là níwájú ọlọ́run àbíkọ́ tọ̀ ìlànà anábì sallallahu alaihi wasallam bí kẹ́ ẹ máa tẹ̀lé kẹ́ ẹ máa gbọ́ tiẹ̀ ọlọ́ba ní walladhina amanu bihi wa azzaruhu wa nasaruhu wattaba'u nura alladhi unzila ma'ahum ulaika humul muflihun olùwàbá ń sọ nípa nabi sallallahu alaihi wasallam suratul a'raf ń jẹ́ olùgbàgbọ́ bí ìtẹ́gbà nábì gbọ́ wa tó ṣe pé ẹ máa ń pàtàkì rẹ̀ wa nasaruhu tẹ́ ràn án lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ واتبعوا تنتل نور الذي أنزل معه دلو باسو قالفون هنا القرآن تسنة تنتل ولواني أولئك هم المفلحون ولواني آآ أويني الله مني àti wọ́n là níwájú ọlọ́wọ́ balẹ̀ àwọn ni wọ́n là ṣe olúwa tó sọ fún wa ní súra mi ikú jíṣẹ́ tí wọ́n rántí wà mọ́ arsalna min rasulin illa liyuta'a bi idhnillah gbogbo jíṣẹ́ tí mi ọlọ́wọ́ bá rán kò mọ̀ sí nǹkan tí mo torí ẹ̀ fún wọn hàn kẹ́ ẹ̀ bá máa lè tẹ̀lé wọn mọ̀ ní kẹ́ tẹ̀lé wọn kẹ́ gbọ́ tí wọ́n ń wí wọn náà ronú sábà ń sọ fún ọ pé súnà súnà súnà àsúnà àsúnà wàláì kìí ṣe pé bóyá ọ̀rọ̀ tí ó tí ó tí ó tí ó tí ó síbi tí ń wọ̀ ni o ọ̀rọ̀ tó wọ mú tó wọ àṣà náà ni ọ̀rọ̀ táwọn sọ fún nípa súnà torí pé kí ni ẹ lè rí ìlànà míì tí ẹ lè tọ̀ ní tó yàtọ̀ fún ọ̀tọ̀ lè súnà ní sallallahu alaihi wasallam olúwa ní falladhina amanu àwọn tó nígbàgbọ́ wà ẹ̀ zẹ̀rú wọn náà sọ̀rọ̀ tẹ́ pàtàkì ànábì tẹ́ ẹran lọ́wọ́ wattaba'u nura alladhi unzila ma'ahu tó ṣe pé ní ìmọ́lẹ̀ tó lọ́wọ́ bá ń sọ fún tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ẹ̀yin náà ń tẹ̀lé ìmọ́lẹ̀ yẹn ó lè wá ní ulaika humul muflihun àwọn tí wọ́n lànà àwọn tí wọ́n ṣòrèrè nìyẹn àwọn tí wọ́n wọ ibi tí anabi sallallahu alaihi fẹ́ kí wọ́n wọ̀ nù àwọn ènìyàn gẹ́gẹ́ ni ní ti ń jẹ́ azizan aleyhima anintum harisan aleykum oore ojú kòkòrò tánàbí ń wá fún wọn lẹ́nu yẹn níbo lọ́rọ̀ yín bí òṣèlú ṣe ní kángun sí ìyá ọlọ́run ọba tẹ́wà léwu náà àwọn hadisan nabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ tánàbí fi ń ṣàlàyé ara rẹ̀ pé ìbí mi ànábì ṣe rí fún yín òun náà ní kí ànábì ní mísìlì wà mẹ́sàlùkùm ànábì ní ṣe rí àpèjúwe كان قال فبرجل أوقد نارا الذي كان قدانك عليه كان قدانك عليه فجعل الجنابب والفراش يقعن فيها وهذه تي اوا دي اوا تاتا اوا كان كتا بو افو بينا ان وان لو لي بو فما بو سينو نيا وهو يضبهن عنها تي بي اني كان لي بو اوا ها هو كرو ما كوسينو نيا ما كوسينو نيا وانا أخذهم الا انا أخذهم jahajjakum anin nar anábì ní èmi tẹ́rí yẹn mo máa ń fà yín ni ẹni tí ń lé yín ni wọ́n dàrí gẹ́gẹ́ ẹni tí ń lé yín pé ẹ má wọná ẹ má wọná ẹ má kó sí ń lé kòkòrò pé kòkòrò kọ́ má bọ̀ sínú ìfọwọ́ gbá wọn dànù àwọn ọkùnrin yẹn tó lè ń gbọ́n ẹgbẹ́ ni wọ́n fẹ́ mọ bọ́ síbẹ̀ ẹni yẹn tó máa tún fọwọ́ lé wọn dànù pé máa ní ẹ má dé síbi ẹ má dé bẹ́ẹ̀ anábì wa ana akhidun bi hijazikum èmi ni mo máa gbá mò ń fà yín ní ṣòkòtò níbi ìdíwáyé mò ń fà yín níbi ṣòkòtò yín bí ìhìhì ẹ má lọ lé wọná àní náà rẹ ẹ má وأنتم تقتحمون أبين بحديث مني وأنتم تفلتون من يدي أسين جارا يبولو مي بيشين فاين لين تاومي ẹni pé ẹni tí wọn bá ń fi súnà nàbì rọsọlá mú fà pé ìlànà nàbì ni tó o dẹ tó gbọ́ ọyìn já owó ànábì kúrò níbi ṣòkòtò rẹ nù ànábì ń fà ọ fẹ́ fà ọ àlìjẹnà wọn sì ń jára rẹ tí wọn bá ti jára rẹ kúrò lálìjẹnà ìyẹn ń bọra rẹ sínú nánu ẹni pé tí wọn bá ti ń kú níbi súnà nàbì sọlá ọsẹlẹm tí ọdẹ ti fi tí kò ṣe tí kò mú ṣe tí pé ìfẹ́ nú bá a ṣe bá bí tá a wà ní kú ń bẹ̀ mọ́ náà ní ń bá kàkiri sọlẹ́sọ̀ sọ́làmù jẹ́ kó yé pé àwọn ní ń fà ọ́ sínú àmì sọ̀rọ̀ sọ́làmù ń fa òun kálukú wa lónìí àmì lómi àgídí bí tá a ti wà náà láàmú wà sọ àní yí kó ń bẹ̀ mọ́ ṣé inú ẹgbẹ́ tá a wà yáwà ní kò rí bẹ̀ mọ́ ni kó lè àwọn aburú tí ń bẹ níbi ẹgbẹ́ yín táwọn pariwo pé bídà lélẹ̀ bídà lélẹ̀ bídà lélẹ̀ ẹ fojú àbíkẹ́ pa àwọn tí wọ́n ń sọ pé bídà ni kí wọ́n ṣàlàyé níyẹn bídà fún yín kẹ́sì pátì tẹ́bá ti pátì kò mí ni ẹ máa lọ pé yóò máa jẹ́ pé amẹ́lù jàmáà ilẹ̀ ń ṣe kéde kí wọ́n yẹ bídíà lẹ̀ ń ṣe ìkúrò ẹnijọ́ kọ́ ni wàhálà kọ́dà ìṣọ̀rọ̀ ẹni ló kọ́kọ́ ni wàhálà àmọ́ kí ìṣọ̀rọ̀ ẹni ló kọ́ àti ìkúrò ẹnijọ́ kọjá ẹni tí ó máa lọ gẹ́gẹ́ bí sọ́nà alẹ́ sọ̀rọ̀ sọ́lá ń fi gbé kalẹ̀ kọ́ máa fi nǹkan kan yá pa ìdáná tàn alẹ́ sọ̀rọ̀ sọ́lá mú gẹ́gẹ́ ní anabi sallallahu alaihi wasallam ah ẹni tó bá jẹ́ mọ́mìnì anabi mama jẹ́ oníkẹ́ fún o anabi jẹ́ aláàánú fún o torí pé kíni ẹ̀yin ò lè máa nú yìí àfi tó bá kó sínú ìfisúnà anabi sallallahu alaihi wasallam ẹ̀yin ò lè má ìdẹ́kùn ẹ̀sìn ọ̀rọ̀ òf ọ̀rọ̀ àfà ẹ̀ lè máa fi kéèyàn kó sínú súnà anabi sallallahu alaihi wasallam kéèyàn wo ìṣẹ̀mí bídà pẹ̀lú ìṣẹ̀mí súnà kéèyàn owó ìṣẹ̀sìn bídíà kéèyàn owó ìṣẹ̀sìn súnà yóò rí i pé ó jìnnà síra wọn kò sí ẹ̀dẹ̀ níbẹ̀ rárá fìtínà gbáà ìjìyà gbá àdínbẹ ní ìdíbẹ̀rẹ̀ àṣẹ tí o tó wá tó ní níládà kankan ìpín yẹn náà sèyàn ọlọ́run ọba tí wàá bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mo sálẹ̀ mi àti ẹ níbi ìyapa súnà nàbí sallallahu alaihi wasallam kó fi ẹsẹ̀ wa lé dédé níbi ìtẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam sallam assalamu alaikum wa rahmatullahi subhanaka wa barakatuh subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk